السوء كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين واستبق الباب وقدت قميصه من دبره سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 اللهم صل وسلم عليه وعلى آله وأصحابه الأخيار أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لين باتي أدوك a الحمد لله أترى alhamdulillah عن الله orí ajé ń jẹ́ tán rẹ̀ kó lọ máa bá anábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní tẹ̀síwájú tafsirul Qur'an àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run nínú al-Qur'an al Hud aya 113 àbí ká gbé láti one twelve ibẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú lénìí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون أبرأ تتمع القرآن بل ورقى لهم الرحمن الرحيم láti bẹ̀rẹ̀ títúmọ̀ alukur'an. bisimilahi rahman rahim. ọlọ́ọ̀bá tí ó dá wa ó ń pa anábìwa muhammed sallallahu alayhi wa sallam ó ń pa anábì láṣẹ ọlọ́run ọba ní fastaqim kama umir. fastaqim kama umir. ọlọ́run ìyá anábì fastaqim dúró déédéé. Jọ̀nà òmìnirítà. Gẹ́gẹ́ bá a ṣe pa ọ́ láṣẹ. Wọ́n máa ń sábà máa jà. Àti gbogbo àwọn tí wọ́n bá túbá kúrò níbi ẹ̀ṣẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run. Wọ́n lára ta tó bá wọ́n. Ìrẹ̀ àwọn bí mọ́sà ṣe jù nínú ẹ̀sìn. Iná òbí máa ta màlúù náà bá sí. Dájúdájú ọlọ́run tó ń bá yín sọ̀rọ̀ ọba tó rí gbogbo ń tẹ̀ ń ṣe níṣẹ́ òun lọ lọ́hún. Aya yìí, al-amru bil istiqama, ìpàṣẹ lérí ìdúró déédéé nínú ẹ̀sìn ọlọ́hún. al àwọn àfáà wọ́n fún nítumọ̀ tó pọ̀. Tí gbogbo ẹ̀ náà tó sì ń forí sọ nǹkan kan náà nínú al-istiqama ada'ul fara'id àwọn ìtọ́lọ̀ ń pani láṣẹ kéèyàn ó máa ṣe bó ti tọ́ àti bó ṣe yẹ nínú ìtumọ̀ al-istiqama ni al-istiqama òun náà ni suluk as-sirati kéèyàn máa tọ ojú ọ̀nà èyí tó tọ́ kí ṣe Islam alìsìkọ́mà wọ́n tu bẹ́ẹ̀ alìsìkọ́mà tẹ́rí yẹn ìdúró ṣinṣin nínú ẹ̀sìn odidi tí wọ́n bá dá ẹ̀sìn lọ́nà méjì ìdá kan olóko arákùnrin kan lọ bá ọmọ sallallahu alaihi wasallam oníkójúṣe ọlọ́run kó sọ nǹkan kan fóun fil islam kulli fil islam qawlan sọ nǹkan kan fún mi nínú islam èyí tó ṣe wípé mi ò tún ní bí ẹlòmíì náà tí yóò tó fún mi nínú àlámọ̀rí ẹ̀sìn anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ni qul amantu billah thumma istaqim wa fi riwaya qul amantu billah fastaqim bígbà tí ànábì dá gbogbo ẹ̀sìn sọ́nà méjì ìdá kan al-iman ìdá kejì al-istiqama ànábì sọ fún arákùnrin náà wípé kul amantu billah sọ wípé mo gbọ́ ló ń gbọ́ lẹ́yìn wá gbà náà summa istaqim kò dúró déédéé bẹ́ẹ̀ bá ló ń gbọ́ ló ń gbọ́ bí o bá dúró déédéé ìgbàgbọ́ òun ò wúlò a máa dúró tí ń ta ìgbàgbọ́ ni a sọ lẹ́nu a fi ṣiṣẹ́ ṣe a yóò sì mọ̀ wá mọ ń ìgbàgbọ́ a dúró ṣinṣin lérí ẹ̀ àwọn tí wọ́n dúró lórí ìbàjẹ́ gan wọ́n dúró ṣinṣin lórí ìbàjẹ́ ojú òtí wọn láti máa sọ ìbàjẹ́ torí pé ń táwọn gbàgbọ́ nù bó wá ní ìwọ tí ó gbá ń tó dáa gbọ́ tó ní dúró déédéé al-istiqamatu fi ddin shatrul islam ìdúró déédéé nínú ẹ̀sìn odidi ìlàjì ẹ̀sìn òní al kéèyàn dúró déédéé níbi ẹ̀sìn. dáàbò sọ̀lẹ̀hìn ìṣesí àwọn ẹni rẹ ni ìṣesí àwọn ànábì ọlọ́run ni ìṣesí àwọn àyànfẹ́ ọlọ́run ni ẹni tí ọlọ́run bá fi al-istiqamatu fi din ìdúró déédéé ìdúró ṣinṣin nínú ẹ̀sìn ó gbájúmọ́ ìtọ́lọ́nṣe lọ́ràn yẹn ó ń ṣe é bó ti tó àti bó ṣe yẹ àwọn nǹkan tó tún jẹ́ àwọn iṣẹ́ àṣegbọ́rẹ́ ó tún mójútó bẹ́ẹ̀ bá ti rí ẹ mọ̀ pé lẹ́sìn lélẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú ìwà rẹ̀ nínú ìṣesí ẹ̀ kò ní gbégbèsè kan láì ṣe kókó wo kí lọ́lọ́run wí kí lànà lè kò sì ní pinnu pé òun ò ní ṣe nǹkan kan àyàfi kẹ́ ẹ rí pé ní tó lòun ò ṣeun ọlọ́run ló ní ọmọ ṣe é anábì lè yọ máa ṣe. al-istiqamatu fi din nínú àmì pé èèyàn jọ̀rẹ̀ ọlọ́run oníkọ́lọ́n kò fi ṣàánú èèyàn. àfọwọ́ Sheikhul Islam Ibn Taymiyyah alayhi rahmatullah wọ́n ní a'zamul karamah luzumul istiqamah a'zamul karamah luzumul istiqamah wọ́n ní èyí tó tóbi jù nínú àpọ́nlé tọ́lọ̀ máa ṣe fẹ́rú ẹ̀ onikọ́lọ̀ kó fún ní al-istiqama kó dúró déédéé ní ẹ̀sìn. kàọ́mà lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run mú jíjà yìí ṣùgbọ́n lọ́dọ̀ gbọ́ àwọn tí àìsàn ànábì ọlọ́run ọlọ́mọ fún yẹn kàrọ́mà kí ni kàrọ́mà òun náà ni min khawarikil aada kẹ́nìkan sùn lẹ́kùn tó ti ti pa tí wọ́n ti tì í ó bá bẹ lọ́hùn lẹ́kùn sùn tó bá jẹ́ ni ọlọ́run lẹ́ni yẹn á sọ pé ọlọ́run fi ṣe kàràmà fún a ní pè ní mùjíza àwọn ànábì ọlọ́run ló ní mùjíza a ní ọlọ́run ọba fún nǹkan yẹn ṣe kàràmà fún. àpèjúwe bẹ́ẹ̀ pọ̀ lára àwọn ẹni ọlọ́run lára àwọn sọ̀hábà tọ́lọ́wọ́n fún wọn láwọn kàrọ̀máàtì bí kàrọ̀máàtì ṣe wá tóbi tó lójú wa yẹn al-istiqama a'zamu minha kéèyàn jẹ́ni tó dúró déédéé nídìí ẹ̀sìn ó lọ́lá ju kọ́lọ̀ máa mú iṣẹ́ ìyanu jáde látọwọ́ lọ. mọ̀ pé iṣẹ́ ìyanu ló ń jọ wá lójú. kéèyàn ó má rí tẹ́ ìyanu kan ṣe láyé ṣùgbọ́n dúró déédéé níbi ẹ̀sìn ọlọ́run ó lóore ju ẹgbẹ̀rún iṣẹ́ ìyanu tí ó sì dúró déédéé bẹ̀. ní àfọwọ́ sẹ́kùlám ní tèmíyà alẹ́ rahmatullah wọ́n ní a'zamul karamat luzumul istiqama èyí tó lọ́lá jù tó tóbi jù nínú kọ́lọ̀ ń pẹ́ dákẹ́lé òní kọ́lọ̀ ń kó fún ní al-istiqama ẹni tó bá ní al-istiqama ọkàn rẹ̀ ó balẹ̀ ẹni bá dúró déédéé ní ẹsẹ̀ ọlọ́run bá sọ ní al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rahim innal ladhina qalu rabbuna Allah thumma istaqamu. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تعزموا وابشروا بالجنة التي كنتم توعدون اللهم وبنينا الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله اللهم وبنينا الذين من ربنا الله ìpọ́lọ́hún ọba lọ́lọ́hún àwọn mọ̀sàkọ́mú. tí wọ́n tún dúró ṣinṣin níbi ẹ̀sìn ìtọ́lọ́hún. pàtàkì àgbàlọ́ alẹ́ ìrìbù ìmọ̀lá ìka. nínú tẹ́ẹ̀sì mọ̀ pé ọ̀rẹ́ ọlọ́hún ọba ni wọ́n. wọ́n dúró déédéé níbi ẹ̀sìn ọlọ́hún. wọn ò wọ̀ wọn ò wọ̀ wọ́n dúró déédéé. pàtàkì àgbàlọ́ alẹ́ ìrìbù ìka wọ́n dúró déédéé níjọ́ tí wọn ò rí jẹ wọ́n dúró déédéé nígbà tí wọ́n bá fẹ́ jáde láyé. fatanazzalu alayhimul malaika. ọlọ́run yóò wá ní káwọn màláíkà ò lọ bá wọn. alla takhafu. àwọn màláíkà yóò máa sọ fún wọn wípé ẹ má bẹ̀rù. wala tahzanu ẹ̀sìn má banú jẹ́. wà á bí ṣirò bìlìjánná tí lẹ́sìn kùntùm tó àdùn. ìró òdùnnú kó máa jẹ́ ti yín fọ́mọ àlùjànnà nìyí níjọ́ tí wọ́n bá jáde láyé. àwọn tí ọlọ́run ọba bá fún ní al-istiqama nínú ẹ̀sìn níjọ́ tí wọ́n bá jáde láyé ìdùnnú ni wọ́n máa rí. àwọn mẹ̀lẹ́kọ̀ọ́ tatanazzalu alayhimul mọ̀lẹ́kà náà sọ fún ìfẹ́ lọ rí wọn wọ́n máa sọ̀kalẹ̀ tàtànẹ́zàlì wọ́n máa gbaṣẹ́ fúnra wọn èmi ni mo fẹ́ lọ ìwọ ló fẹ́ lọ wọ́n lọ bá tán bá ti rí pé ó kù sáàkà kẹ́mi ò jáde lára ẹ̀. wọ́n máa sọ fún pé má banú jẹ́. má bẹ̀rù má banú jẹ́. àbúṣe ìró ìdùnnú kó máa jẹ́ tiẹ̀ látara àdéhùn àlìjẹ́nà tọ́lọ́wọ́n bá ti ṣe fún. Nàhànù àwòlíyá okun bílá yá ti dúnìyà. Ọlọ́run ọba ní a máa sọ fún níjọ́ náà wípé fọkànbalẹ̀ ọ̀rẹ́ àwọn ọlọ́run lòún ṣe wòlíọ́ ọlọ́run ọba ní ọ́ láyé. ولكم فيها ما تشتهي الأنفس àlìjẹ́nà tí ń bẹ fún ọ gbogbo ohun tó o bá ń fẹ́ pátá náà lọ́wọ́ bá ti pa léde kalẹ̀ fún ọ. ولكم فيها ما تدعون. gbogbo nǹkan tẹ bá ń pè àpèmọ́ra rẹ̀ pé ọlọ́run mo fẹ́ nǹkan báyìí nǹkan báyìí wù mí yóò máa jẹ́ ti inú àlìjẹ́nà àwọn tọ́lọ́run ó ṣe léyìí fún òun làwọn tó àwọn tí wọ́n dúró déédéé níbi ẹ̀sìn tó ṣe wípé kì í ṣe pé torí pé wọ́n rí jẹ náà fi ń sin lọ àtìgbà tí wọ́n ní àtìgbà tí wọ́n ò ní àtìgbà tí wọ́n rí jẹ àtìgbà tí wọ́n ò rí jẹ náà ni wọ́n dúró déédéé níbi ẹ̀sìn tọ́lọ. nùzùlà mi ghafuri rahim. bí àlìsí kọ́mà bó ṣe tóbi tó bó ṣe pàtàkì tó ọlọ́run tó wá pa ànábì gan láṣẹ bẹ́ẹ̀ sì ni ànábì sallallahu alaihi wasallam ẹni tó dúró déédéé ẹni tó dúró dọ́gba ń dọ́gba níbi ẹ̀sìn ọlọ́run lànábì. ọlọ́nìrẹ̀ ànábì dúró déédéé báwo ọlọ́run ọba ṣe pa ọ́ láṣẹ. àti gbogbo àwọn tí wọ́n bá tọrọ àforíjì tí wọ́n túbá nínú àwọn àlèhùnmọ̀ rẹ pẹ̀lú ẹ káwọn náà dúró déédéé. wọ́n náà tẹ́tọ́ bá ó. rẹ̀ nẹ́bí mọ́ta yọ àlà mọ́ta ṣe jù. yẹ́nà ò bí màá ta àmàlú ọ̀rọ̀ náà bá sí. dájúdájú ọ̀la wọn ọba tó rí gbogbo tẹ̀ ń ṣe níṣẹ́ lọ́lọ́. wàlá tára fàánù ilá lẹ́bí iná bọ́ọ̀lá mú. ọlọ́wọ́n bá lè rà sọ́lá rẹ̀ wàlá tára kàní wà látẹ̀ ní ìlú má ṣe máa fi nínú èrò nínú ọ̀rọ̀ nínú gbígba ìmọ̀ràn má ṣe máa fi sọ́dọ̀ àwọn alábòsí bẹ́ẹ̀ bá sọ ọ̀rọ̀ kalẹ̀ táwọn alábòsí bá mú ìmọ̀ràn bú wá má tiwọn ولا تركنوا ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار kíyà náà kó má bàa gbá wọ náà mú pẹ̀lú wọn. وما لكم من دون الله من أولياء. torí pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fọwọ́sowọ́pọ̀ lórí ìbàjẹ́ lórí àbòsí lórí ìkọ̀tọ̀lọ́ ńláyé iná ni gbogbo wọn wọ̀ wà má lakum min dunillahi min awliya. wà má lakum min dunillahi min awliya. bẹ́ẹ̀ bá sì wọ̀ náà òun náà kò sí olùrànlọ́wọ́ kò sí alárànṣe kan tó lè gbà yín lẹ̀ nínú ìyà ọlọ́run. kódà ẹ̀ ní rí alárànṣe kankan gbogbo ẹnikẹ́ni tó bá wọná ìyá tọ́lọ́ ń kò sẹ́nìkan tó lè gbà wọ́n lẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ ànábì má wọn o má gbọ́rọ̀ sọmọ ọ̀nà kó wa Muhammad sallallahu alayhi wa sallam wa mi ti wá sí jẹ́ ó pẹ́ ààrẹ lẹ́nu rẹ bọ́ ọ bá pè dé àwọn ẹni ibi ní ọ̀pọ̀ ń jókòó rẹ̀ àwọn olùyapa àṣẹ ọlọ́run àwọn ẹlẹ́bọ o ti ń sọ fáyé pé àwọn tẹ ẹjọ́ ń ṣe náà ni èèyàn onírẹ́ ni ọlọ́run kan níbẹ̀ èèyàn onírẹ́ àwọn olùbẹ̀rù ọlọ́run ọba kan níbẹ̀ torí pọ́dọ̀ àwọn ènìyàn yẹn lọ́kàn rẹ́fà sí ìyà tí ó jẹ wọ́n ẹ̀jọ̀ jẹ nàìjíríà kásàkéèsì àwọn wò ní à ń bá rìn àwọn wo ni ayé mọ̀ wá mọ̀ torí pé wa kullu qarini bil muqarani bẹ́ẹ̀ bá rẹ̀ nìkan ẹlẹ́wẹ̀ntì bá rìn tálọ́ ń kìlọ̀ fún Ànábì sallallahu alaihi pé má mú àwọn alábòsí má mú wọn ní ọ̀rẹ́ kòríkòsùn débi pé ọ̀dọ̀ wọn lọkàn rẹ̀ wà máa fà sí bọ́ bá wọ̀ títí ọ̀dọ̀ wọn ni wọ́n ti bá ọ ìjókòó wọn náà ni wọ́n ti bá ọ sọ̀ra tòkótò gbẹ̀ndẹ̀ kìámà kọ́mọ́ ajẹ́ pé n tí ó ṣẹlẹ̀ sí wọn ìwọ ló fara gbá ń bẹ̀ bọ́lá ń bá lè sọ ilé ìfọ̀nà sallallahu alaihi wasallam min babi awla àwọn nìkan kì í àwọn wo lè ní wá fà sọ́dọ̀ wọn jù anabi ní al-arwahu junudun mujannada anabi ní tẹ́ rí ẹ̀mí tẹ́ rí yẹn àwọn ọmọ ogun ni wọ́n tí wọ́n máa fà síra wọn bẹ́ẹ̀ yẹn bá jẹ́ ẹni tí ẹ̀mí rẹ̀ mọ́ ẹ̀rí ẹ̀mí rẹ̀ ó máa fà sí ọ̀dọ̀ àwọn tẹ̀mí wọn mọ́ náà bẹ́ẹ̀ yẹn bá sì jẹ́ ẹni tẹ́mi rẹ̀ dọ̀tí àwọn tẹ́ẹ̀mọ̀ rí pẹ̀lú tẹ́mi rẹ̀ ó máa fà sí àwọn àdọ̀tí èèyàn náà ni torí pé al-arwah junudun ẹ̀mí máa ń fàṣírà wọn àwọn ẹ̀mí tó má kódà ká má jọ jókòó pọ̀ ká má jọ gbénú ìlú kan ká má ríra wọn rí ẹ̀mí yóò sì mọ fàṣírà wọn bẹ́ẹ̀ náà ni ẹ̀mí ibú ẹ̀mí wọn náà fàṣírà bẹ́ẹ̀ ni ká bá ranù mukú wọ inú ìlú kan níjọ́ náà kílẹ̀ ò tó sùn yóò mọ̀ bí wọ́n ti ń tagbó tó bá ti rẹ̀ ń tí mú gbó yóò mọ̀ ẹ̀mí wọ́n fà síra wọn. bẹ́ẹ̀ náà níbi yàrá bá jẹ́ ni re bó bá wọnú ìlú kan ẹ̀mí rẹ̀ ó fà sọ́dọ̀ àwọn ẹni rẹ̀. al-arwah junudu mujannada ẹ̀mí àwọn tí ó bá jọra wọn níbi ẹ̀mí ẹ̀mí wọn a máa fà sọ́dọ̀ ara wọn làwọn afọ àbùsọ pé nínú àmì pé èèyàn jẹ́ ní ire ó ní kéèyàn máa nífẹ̀ẹ́ ní ire gbogbo ẹni tí a bá tó bá máa nífẹ̀ẹ́ àwọn ẹni ire ẹni ire ló nà ṣùgbọ́n gbogbo ẹni tí a bá rí tí a bá máa nífẹ̀ẹ́ àwọn ẹni ibú ẹ lọ wo dáadáa ẹni ibi ló nà ọlọ́run fún anabi sallallahu alayhi wa sallam ọlọ́run wala tarkanu ila alladhina zalamu látọ́rùnkànú ìlàlẹ́dìínà bọ́lámú. májèkẹ́mì rẹ̀ kó máa fà sọ́dọ̀ àwọn alápòsí èèyàn. àlẹ́dìínà bọ́lámú àlẹ́dìínà aṣọ̀rọ̀kú àwọn ọ̀tẹ́bọ́ sọ́sàbòsí fẹ́mi ara wọn dárọ́lọ́ ńlẹ̀ tálóòtà lágbára tárọ́lọ́ tó dá wọn lẹ̀ tí wọn ò sín alábòsí ni wọn. ọ̀tá máa ṣàkóso náà. torí pé iná lọ́lọ́wọ́n bá fẹ́ fi wọ́n sí kí nánà má bà wá fọwọ́ kàn wọ́n náà. wa ma lakum min dunillahi min awliya. torí pé gbogbo àwọn tí wọ́n ṣẹ̀bọ̀ láyé tí wọ́n bá déwájú ọlọ́run kò sálára ìṣe kankan fún wọn. mọ̀lá yóò sọ̀rọ̀. mọ̀lá tún sọ̀rọ̀. mọ̀lá tún sọ̀rọ̀. bẹ́ẹ̀ sì ni àmíràn wọn ṣe bó ti wulẹ̀ kó máa pé ká má jìyà wọn ò jìyà àti gbogbo àwọn tó bá wà pẹ̀lú wọn wọn ò jọ jìyà ni. ara yìí ó ń kì wá nílọ àwọn wo là ń bá rìn àwọn wo láyé mọ̀ wá mọ̀ wọ́n àwọn wo ni koríko sùn wá kó máa lọ jẹ́ kébi tí wọ́n bá wọ̀ ló ń tọ̀ ní owó ló bẹ̀rẹ̀ kéya bó bá yẹ pé àwọn ẹni rẹ náà ni koríko sùn rẹ ibi tí wọ́n bá wọ̀ títí àlìjẹ́ náà ibẹ̀ ni wọ́n náà wọ̀. ọba dẹ̀ sáwọn ẹni bí náà ló gbéléjú àwọn ni koríko sùn rẹ ibi táwọn ẹni náà bá wọ̀ nínú iná ó tẹ̀lé wọn wọ̀ bẹ̀ ọlọ́run kìlọ̀ yún fanabi sọlá ọ̀sẹ̀ anabi sọ́ra mà wọn tó fọkàn tán mà wọn tá yóò máa rí ọ pẹ̀lú wọn ẹlòmíín bẹ njọ́ bá pèdè lẹ́mọ̀ọ́rọ́ yẹn tó bẹ̀ ó bímọ ó fẹ́ ṣàkíkọ̀ àwọn ẹni bí lẹ́rìí bẹ́ẹ̀ àwọn apààyàn àwọn amùmùkúmu àwọn tẹ́ ẹ̀sìn bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá ṣe rẹ̀ lómi wọ́n bá fẹ́ ṣe nǹkan àwọn tẹ́ ẹ̀ mọ̀ rí ń bẹ̀ àwọn onímọ̀ àwọn àfẹ́ ẹni ọlọ́run àwọn èèyàn tá jẹ́ olùsìn lọ́run àwọn tẹ́ rí bẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ń júwe ibi tí kò wá kángun sí àtìlẹ́ ayé ń bì anabi sallallahu alayhi anábìnrin antum shuhada'ullahi fil ard ẹlẹ́rìí ọlọ́run náà ni kó wa wá jẹ́ lórílẹ̀ ẹni tó jáde láyé tó ṣe wípé gbogbo àwọn amúgbó àwọn ẹni ibi lẹ́rí níbi sáré rẹ̀ àwọn tí wọ́n wọṣọ dúdú tí wọ́n wà mú kándù lọ́wọ́ tí wọ́n á máa kọrin kiri títì tí wọ́n á ń ńlá lẹ̀ dá ẹ̀yin tẹ́ kan tẹ́ jẹ́ ó dàgbà ẹ ti mọ ẹni tó náà jẹ nígbà tó wà lẹ́yìn. ẹrẹ́ ni ọlọ́run kan tó jáde láyé àbá àfẹ́ ni ọlọ́run àbólùbẹ̀rẹ̀ ọlọ́run kan tó jáde láyé táwọn kan wá lọ dúdú táwọn mú lọ́wọ́ ẹni rewo wo ní bẹ ní àwọn tó mú kándù lọ́wọ́ dáwùtú wọ̀sọ̀ dúdú wọ́n rìn kiri ìdí nìyí tó fi jẹ́ wípé ẹ jẹ́ ká kíyè sára àwọn wò là ń bá rìn torí wípé gbogbo ẹni tó yàn bá ń bá rìn àfọ̀àní adéwàlì jẹ́lí bí ìlàlí jẹ́lí bí sẹ̀rí àtún àdíwálé bá lè yí ilalijeli bifẹri atun kalijamuriyu dọ òfin rọmọ bifayokomadi. adewa libali di ilalijeli bifẹri atun. نعم إلى الجليد سريعة أم بأنه ترى تعلم أبدا náà látàs àlẹ́ náà náà kótó ka adúwálì bàlẹ́ jù. ọ̀tọ̀ lẹ́yìn. لا لا تفعل في حالتي لا تصحب الكسلان في حالنا لا تصحب الكسلان في حالاته كمصالح بفساد آخر يفسد كمصالح بفساد آخر يفسد كمصالح بفساد آخر يفسد عفاني لا تصحب كسلان في حالاته لا تصحب الكسلان في حالاته àbáni tó bá fẹ́ mú yẹn lọ́rẹ̀ ẹni tó fẹ́ ká yí ọmọ ọmọ mọ́mọ́ ẹni ibú lọ́rẹ̀ mọ́mú òròjú ẹni tó ṣe pé gbogbo ńtọ́lọ́ ní ká ṣe pátá kò sí kan tó rọ̀ lọ́rùn ẹlòmíràn ni òun mọ̀ pé Islam lọ́nà ṣùgbọ́n òun kìkì yìí á lágbára má jẹun náà ní wàhálà bẹ àwẹ̀ à òun lè fi ní òun ṣeré irú àwọn ènìyàn bẹ́ẹ̀ lọ́rẹ́ rẹ látàṣọ àbíl kábìlà nàfi àhàlàtì. látàṣọ àbíl kábìlà nàfi àhàlàtì. كمصالح فسادها يفسد كمصالح ملو ملو لميري دون أبدا يفسد tọrọ rẹ̀ padà dojúrú bí fasadin aka látara burú tí ń bẹ lára ẹni tí ń bá rìn ẹni rẹ̀ la mọ̀ ẹ́ sí sùmọ́tàdédé ló yí kò bá bá àwọn ẹni rẹ̀ ṣe mọ́ àwọn ẹni ibi ló wá mú lọ́rẹ̀ àwọn ẹni kò rí kò sún ẹ̀ ni wọ́n jọ ń sùn náà ń jí náà ń mu náà ń jẹ àfa wa mú tẹ̀síbí ubìmù ní ó wá mú wá. Adúwà líbàlì bí ìlàlí jẹ̀lì bìsẹ̀rí àtún. Adúwà líbàlì bí ìlàlí jẹ̀lì bìsẹ̀rí àtún. Kàlìjámúrì yóò dáhùn fi rọ̀mà dìbà yóò mẹ́dún. Àfààní adúwà líbàlì ṣẹ́ẹ̀rí ìjẹ́ ọ̀tẹ̀ ìjáfọ́nú ìmọ̀ràn òkú kò síbò ṣe pọlọpọlọ tó tọ́ gbogbo àwọn ọ̀rẹ́ rẹ àwọn òpònú ló mú lọ́rẹ̀ ìwọ náà padà pọnú o. adúwọ̀ ìgbàlídì. ìlàlí jẹ̀rí kìtẹ̀rí àtún. bí ìwà òmùgọ̀ ṣe máa ń ran ọlọ́gbọ́n àlìjẹ̀lì ẹni tó gbọ́n tóun èso òmùgọ̀ tó bá ti mú òmùgọ̀ lọ́rẹ̀ tí wọ́n jọjọ ń rìn tí wọ́n jọjọ ń jẹ tí wọ́n jọjọ ń mu tẹ̀lé àti kẹ́ ẹ tó dijú kẹ́ ẹ tó yá olóòtú yóò ti fara kó àpèjúwe rẹ̀ kàlìjámúrí yúdọ̀rù bí rọ̀mà ìfàyúkúnádó kàlìjámúrí yúdọ̀rù bí rọ̀mà ìfàyúkúnádó. ògúnnákínà ń bẹ níbẹ̀ iná ni kàlìjámúrí àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ògúnná tó níná tẹ́ bá fẹ́ kó kú sìn ẹ lọ sọ sínú sẹ́wọ̀n pé eérú òun ò níná láńtẹ̀ ẹ wá mú ògùn náà tó níná la ẹ̀sọ́ nu orí yóò padà kú náà ògùn náà tó níná lára ó fòun wé alìjẹlíìd ẹni tó pé lọ́pọlọ eérú ó fòun wé afọ́nú bẹ́ẹ̀ bá ti sọ ògùn náà sínú eérú yóò padà pa ògùn náà bẹ́ẹ̀ náà lẹ́yìn tó pé ẹni tí gbogbo àwọn tí ń bá rìn láyé àwọn tó náà padà dàbí tiwọn tó bá wá rí bẹ́ẹ̀ bọ́lọ̀ lè kí ànábì nílọ tánàbí ó wà àtẹ lọ́ọ̀ni tánàbí ó wà lè máa jẹ́ wà sífà wà ẹlẹ́à gbogbo ọ̀rẹ́ tó ní pátá àwọn olùyapa àṣẹ ọlọ́ọ̀lọ́ àwọn ń sọ nípa ọ̀rẹ́ lẹ́nu kì í ṣe àwọn tá a jọjọ dúró ó ti tójú ayé lọ àwọn groups tó wà platform nínú ti whatsapp instagram lọ wo gbogbo àwọn tó jọ̀rẹ́ rẹ téèyàn bá wo ẹlòmíì ọmọ mùsùlùmí ẹ lọ wo àwọn ọ̀rẹ́ rẹ àwọn tó jọ̀rẹ́ rẹ àwọn friends ní whatsapp ni àbí instagram ni àti gbogbo èyí ó kù tẹ́ ẹ tún máa ń sọ̀hún ẹ lọ àwọn tó jọ̀rẹ́ rẹ. àwọn èèyàn bá débi wípé àwọn ìyàwó àkọ́kọ́ first wife wọ́n ní gúrùpù tiwọn ẹni tí èèbá ṣe ìyàwó àkọ́kọ́ ńlé ọkọ kò lè wọ́ bẹ̀ torí àwọn ọ̀rọ̀ tí wọ́n máa sọ ń bẹ̀ kò ní bùn láwọn àwọn ọmọ sí ná àwọn náà tún ní gúrùpù tiwọn lórí whatsapp ẹni tó bá dé ìyàwó àkọ́kọ́ òun ò gbúdọ̀ wà ń bẹ̀ lórí pọ́rọ̀ tí wọ́n máa sọ ń bẹ̀ òun kò ní bá láwọn àwọn sáálítà ìyàwó kẹtàkẹtà àwọn ìyàwó kẹtàkẹtà àwọn náà ní gúrùpù àwọn ìyàwó kẹrin àwọn náà ní gúrùpù ti karùn la àti ìmọ̀ àwọn single mother tí wọ́n lọ́mọ ṣùgbọ́n wọn ò sí ilé ọkọ wọn ní gúrùpù àwọn tí ọjà ti tán sọ́ọ̀bù tí wọ́n ń wọ́kọ àwọn náà ní gúrùpù. tẹ ẹ bá wá wo gbogbo àwọn groups yẹn àwọn olùsẹlọ́hún yóò wá kún bẹ̀ wọn náà sì sòsò rẹ̀ mọ́bẹ̀ níta ara sọ wẹ́rẹ́ ó sì lé ẹlòmíì kò lè ọkọ ẹ̀ torí wípé bí nǹkan ibi group yẹn ni wọ́n ti discuss it obìnrin mi ò fi láti bọ́ kọ rẹ̀ sọ èrò ọkàn rẹ̀ orí fóònù mi títẹ fóònù mi bí aláfiṣe. ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì náà ẹ lọ wọ àwọn fúrẹ́ǹdì ẹ̀ àwọn olọ̀rẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ mọ bí ṣe rí papapa rẹ̀ tí a rí ní gbangba yìí àlùmọ́ra wa ẹ lọ sórí fóònù kẹ lọ mọ owó táwọn èèyàn máa ń pòsì tẹ́lẹ̀ mi bá pòsì nǹkan mi èèyàn sì ní eré pé sùpàrànàmà tí a kò yé wọ ni èyí tó ń pòsì yìí kò júwèé rẹ gẹ́gẹ́ bí mùsùlùmí gidi kò júwèé rẹ bí ọmọlúwàbí gbogbo àwọn nǹkan wọ̀nyí ó jọ bí àwàdà ni kì í ṣàwàdà gbogbo àwọn tẹ́mi èèyàn bá ti fà mọ́ èèyàn máa jọ wọ́n nẹ̀ bẹ́ẹ̀yàn bá wá tún jọ wọ́n tán èèyàn ó tún fẹ́ jù wọ́n wọ́n wọn bẹ́ẹ̀. ìjọba fi kìlọ̀ fún anabi sallallahu alayhi wa sallam. ولا تركنوا إلى الذين ظلموا ولا تركنوا إلى الذين ظلموا má ṣe bí ẹ̀mí rẹ kó máa fà sọ́dọ̀ àwọn alábòsí àwọn tí wọ́n ṣàbòsí fẹ́mi ara wọn dákọ̀tọ̀ ọlọ́run má jẹ́ ó jẹ́ pọ̀dọ̀ tí wọ́n lẹ̀mí ọmọ fàṣẹ. lọ́dún kan gbà táwa ń àwa ní nǹkan kan tá a fẹ́ lọ ṣe lẹ́kọ̀ọ́. àwa lọ wọ ọkọ ìní wa pawọ́pọ̀ pẹ̀lú àwọn kan náà nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tá a jọ jẹ ọmọlẹ́kí nígbà wa dé ibi tá a ti fẹ́ wọkọ̀ ẹnìkan wá ń bẹ ẹnu wa ọmọ èkó lòun dáadáa òun ní sáà ń ṣe kò kárí bí ẹ má jà wọ ilé wọlé torí pé èkó lòun gbàtà padà wàá rí bọ́ọ̀sì kan wá hàn ilé ìdá àwọ̀ àbáwọ̀ ààyè méjì wájú èmi jókòó dẹ́bà jókòó mo jókòó láàrin òun jókòó lẹ́gbẹ̀lẹ́kọ̀ ṣùgbọ́n tí dẹ́bà yẹn ń lọ dọ́kọ̀ ń lọ ó ní ẹ bá wàá forin sí dẹ́bà yẹn ẹ má bínú òun rò pé ẹni àfa òun gan tó ń rí oúnjẹ òun gan nìyẹn àmọ́ ẹ má kò ní jù ẹni yìí ọmọ ilé kìlò náà kọ́dọ̀ tún sí ní ọ̀wà ó ní à ó ní ìdí nìyẹn tó ń fi ń wá ọkọ̀ tá a wọ̀ èyí tí ò bá ti ní <laughs> téèpù yẹn tí ò ní inú lójú ọmọ ọdọ pé ká má wọlé ká má wọlé mọ́ à ilé ọmọ mọ́rò pé bóyá wò pé èyí ló dáa ju tòun lọ ni tẹ́ ẹ mọ̀ wípé tá a fi dẹ́kun láti Abẹ́òkúta a ṣẹ́ orin sórí ni bí bá ti ń parí àsótì ní kẹsẹ̀tì nínú àpò òun náà ti nínú báàgì tó bá ti ń parí èyí tó yọ mí ojú wa ń tì mí àwọn èèyàn fẹ́ jókòó ní etí títà bọ̀ àwọn àfẹ́ eléyìí ìta ìwúlá yìí ò tiẹ̀ wá ní kẹsẹ̀tì wá sí àwọn làwọn ilé olóró owó tó bá ń gbọ́ wá sí yóò sùn orin yẹn ni ìyẹn náà bá ń sàbọ̀ ẹ̀ ń lẹ́kẹ̀ẹ́ yín àfáà ẹ̀ ń lẹ́kẹ̀ẹ́ yín ẹ wo bẹ́tẹ́ mi fì sí i. ìwọ náà bí léèrè kílẹ̀ ní rẹ máa fi ṣé kùránì ní àbúrin ẹlòmíì ó mórí kọjú epo àkàlọ kò ní iṣẹ́ orin o kò ní èròjà orin o òun náà ni wọ́n mọ̀ fẹ́ lu ẹnu ìlú yẹn ó ti á bí jẹ́ ń fẹnu lu jìtá ni ọmọ fẹnu lulu ni ọmọ fẹnu tajuru ni ẹ rò pé olórin nǹkan ní nkọrin kí ló dé tó ké Quran bá nàbí ṣe ké kó o tẹ sojú kòkòrò jẹ́ mi náà ké bá nàbí ṣe ké òkun ekun kónú ọmọ mọ̀nú àwọn wo lẹ̀ ní ìrẹ́ fàtijú àwọn tó lọ́wọ́ sí ọmọ nìyẹn o jọ̀gbọ̀jà kẹ́yà. arákùnrin kan bá nàbí sallallahu alaihi wa sallam onírè òjíṣẹ́ ọlọ́run ó ní mo nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ rẹ púpọ̀ mo sì fẹ́ kí n tún wà pẹ̀lú rẹ láìpẹ́ yàmà náà anabi wa sọ fún wípé sallallahu alayhi wa alayhi wa sallam alimariku ma'aman aha anabi ni ma dara ẹ la wọn gbogbo ẹni tí yẹn nífẹ̀ẹ́ sí jùlọ èèyàn pẹ̀lú ẹ̀ láìpẹ́ yàmà tọ́ba lọ jẹ́ pé yẹn ni. ó ti mọ tọrọ tí ó jà sí àwọn kẹfìrí ó ń bọ́ọ̀lù kódà ẹlòmíì fẹ́ràn ó ń bọ́ọ̀lù dàbẹ́ Muhammad sallallahu alaihi wasallam òkú fẹ́ràn àwọn olórin ju Abubakar ṣèbí gbogbo ibi tí àwọn tó o bá nífẹ̀ẹ́ sí ti wà wọn náà wà pẹ̀lú ìyẹn àmọ́ jẹ̀rán àná Muhammad sallallahu alayhi wa sallam ìyẹn anífẹ́ àná sallallahu alayhi wa sallam nínú ẹ̀mí ìyẹn anífẹ́ rẹ̀ nínú ìwà nínú ìṣe kéèyàn lè wà pẹ̀lú ẹ̀ nínú Jannatul Firdaus èdè nìyẹn tó fi jẹ́ wípé kóníkàlùkù wa káàkiri sára àwọn olè ní wa máa ń fà á sí jù àwọn onímọ̀ wù wá ká wà pẹ̀lú wọn níbi tí wọ́n bá wà àwọn onímọ̀ wù wá kán máa tàpìtì wa wọn wípé èmi náà mọ̀ ìjálẹ̀ mi máa fi ṣe fáàrí àtẹ̀lé lágbájá òun ò lè kalẹ̀ fún ọ̀dọ̀ wọlé rẹ̀ fi o fáàrí ó fẹ́ ní o ṣe fáàrí ó folùbẹ̀rù ọlọ́run ṣe fáàrí kó súnmọ́ wọn wa ninu Al-Qur'an. àtàrọ̀ a ilà kanu iná na mú. bọ́lá ń bá lè sọ yóò bá nẹ́bí ìdẹ́mọ̀ ìsánẹ́bí ó wà máa bẹ́lẹ̀ bọ́ sí ni kà dojú ọ̀rọ̀ yẹn pànọ́bì ni fatama sákòmó nná. fatama sákòmó nná. kọ́wọ́ ọ̀nà má bà wá sẹ̀yìn náà gẹ́gẹ́ bó ṣe tẹ àwọn ẹni ibi tẹ̀ ń bá rìn. wà á máa làkùn mi ń dún nílà yìí àwùlíyà. kò sì ní sí fún yín tó bá di wájú ọ̀dọ̀ ọ̀lọ́ níjọ́gbìn di àlùkìyàmà kò ní sọ̀rọ̀ ayò kankan fún yín ọ̀rẹ́ àyò tó lè gbà yín lẹ̀ kọ́lọ̀ ọmọ jẹ́ yín níyà pẹ̀lú àwọn tẹ́ ẹ jọjọ lẹ̀ pọ̀ láyé kò sọ̀rọ̀ àyò kan tó lè gbà yín lẹ̀ níwájú ọlọ́run. mọ̀lá tó ń sọ̀rọ̀. bẹ́ẹ̀ sì ni àní ràn wọ́n ṣe kò ní sànà ṣe fún wọn. wà á kì mí sọ̀lá tàtọ̀rọ̀ fàyínà ha. ọlọ́run rẹ̀ ànábì sọ́lá àlèwọ̀sálá bẹ́ẹ̀ bá wá rẹ̀ ní bá rìn owó wájú àwọn ẹni ibi ló wà ń bẹ̀. owó ẹyin àwọn olùyapa àṣẹ ọlọ́run ọba ló wà ń bẹ̀ owó ọ̀tún owó sí níbi tó ti bára ààrẹ lẹ́nu iṣẹ́ àwọn tó kọ́ ọlọ́run ọba ló wà ń bẹ̀ mọ̀ kírun rẹ̀ ọ̀run dọ̀rẹ́ rẹ̀ sọ irun dọ̀rẹ́ rẹ̀ lásìkò òun lọ kásùnbà káyìlá kí kí

ọlọ́run wá ń sọ fún anabi wa muhammad. wa aqimi s-salah. ọlọ́run rẹ̀ anabi gbájú márùn-ún máa kírun kó gbẹ̀rún dúró. tarafayin nahar. àsìkò tá a ní kó fi máa kírun àyà yìí ń bẹ nínú àwọn àyà táwọn àfáà máa tọ́ka sí wípé àyà yìí ló sọ iye àsìkò tá a fi ń kírun. àsùbá sọ̀látù fàjr sọ̀látù zuhur. صلاة العصر، صلاة المغرب، صلاة العشاء. gbogbo ẹ̀ ló jáde lọ́lọ́run ọba ó mú wá mùjúmọ́lá nínú ayà yìí ọlọ́npa anábì láṣẹ pé wà á kí ni sọ̀lẹ̀ àtàtọ́ra fáyín nà á. wà kí ni sọ̀lẹ̀ àtàtọ́ra fáyín nà á rí wágùlẹ̀ fáyín lẹ́yìn. tọ́ra fáyín nà á ọlọ́nira anábì máa kírun tọ́ra fù tọ̀ràfáàní àwọn ìkágun ọ̀sán méjèèjì ẹ rí i pé tọ̀ràfáyì ayé tọ̀ràfáyé mi hat náà ìdọ́fà máa kírun ní ìkágun ọ̀sán méjèèjì ìgbà wo ni ìkágun ọ̀sán méjèèjì awwalu nahar wa akhiruhu ìbẹ̀rẹ̀ ọ̀sán rìpò kírun ń bẹ̀ wà áàkìrù ìkẹyìn ọ̀sán rìpò kírun ń bẹ̀ àwọn àfa wa ní kí ni ìbẹ̀rẹ̀ ọ̀sán òun náà ní àsìkò tá a kí àyílà ìparí ọ̀sán òun náà ìgbà tá a kí sọ̀látòlá àṣírí àwọn míì sọ wípé ọ̀sán parí sígbà tó rùn bá wọ̀ a jẹ́ pé magrib ó ti báyẹn náà lọ torí parí ọ̀sán bó o bá ti wọlé ló fi jẹ́ wípé bí tiwọ́ kan bá dìyàn lọ́wọ́ bóyá èèyàn ò láǹfààní àti kí sọlátul asir àsìkò rẹ̀ sì tún wà títí dìgbà tó wọn fi wọ̀ ìyẹ̀wé ká máa ń bà fífa lẹ́wọ̀ ṣùgbọ́n tó bá yẹ pé lọ́nà ká àbọ̀nà míì gbogbo ẹ̀ bí tóun ò bá tí wọ̀ àti lè tutù. wọ́n ní tó bá wá rí bẹ́ẹ̀ tọ́ra fáyín nahar àsìkò zuhur asiri maghrib èwo ló tẹ̀lé wàtúlàfàn mìíràn lẹ́yìn. túlàfàn bìmánà sàáàr àwọn wákàtí kan ó tún bẹ nínú òru tún kírun bẹ́ẹ̀ wọ́n ní àsìkò wọn yẹn ní zulafa mina nílẹ̀ wọ́n lòun náà ní irun ṣáì àtàsùnbà òru là ń kí. àwọn nínú àwọn àfọwọ́nìmọ̀ tẹ̀síìl wọ́n tún sọ bá mi wọ́n ní irun àsùnbà zuri àtàsùrì òní tọ́ra fa ìlànà magrebi àti ṣáì òní zulafa mina nílẹ̀. àlàyé hàn lo áyà yìí. láti fi sọ gbèdéke àsìkò ìrun kọ̀ọ̀kan ẹ i pé ní nǹkan oṣù mélòó kan lórí social media ọkùnrin kan wọ́n wọ́n kan báyìí ẹ ló ní òun challenge gbogbo àwọn àfa kan mú jáde níbo lọ́run ti sọ pé wákàtí márùn àárọ̀ sọ inú kò sẹ́ni bá a bá sọ ọ́ gan sóye ó yẹ mùsùlùmí ó lè ké kúránì sàwọn yẹn wá ń fa káwọn afá náà sọ̀rọ̀ káwọn afá náà sọ̀rọ̀ káwọn afá tábà ń tu wá kàkàn fún yóò lára òun ò gbà ń ta ń bá ẹni tó yá wèrè lọ́wọ́ á sọ wípé àwọn fẹ́ẹ́ ṣe pàdé ìpàdé táwọn ti fẹ́ẹ́ ṣe ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ ń bẹ̀ ó ṣe pàtàkì afẹ́kẹ́ yìí lọ wà bẹ̀ jẹ̀mọ́ ọ̀rọ̀ wo ní pàtàkì níwájú wòye ìwọ náà wà ní ẹ tí ìbá ṣe é pé wọ́n lọ́rọ̀ yẹn pàtàkì ni èmi náà bá máa lọ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ pàtàkì yẹn ìyẹn gbọ́dọ̀ débẹ̀ kódà fi ṣe pé yìí ó débẹ̀ pa pé yìí ó tún kúrò tàá ìwọ náà ó di wèrè pẹ̀lú wọn náà ńgbọ̀n bá ń lọ pàdé àwọn wèrè wọ́n ka ìwọ náà nígbà táwọn tó ń kó wèrè bá ń bọ̀ wọ́n kó wọn náà mọ́ wọn ẹnìkan tó ṣe wípé ọpọlọ rẹ̀ sún sẹ́yìn tí wọ́n ń tàlẹ́ǹtì gbogbo àwọn kan mú jáde kùránì sóò mọ tí ń kùránì sóò lè àwọn yìí fún oní ara oní kò oní níbo ló ti sọ pé níbo àwọn afọ́nímọ̀ tafsir bẹ̀rẹ̀ látọ̀rí àwọn sàádé afọ́ abdullahi ọmọ abdá wọ́n tú báwọn tó tù yìí ọlọ́run ń tọ́ka sí àsìkò oorun níbẹ̀ yẹn ni tọ́ra fáyé náà agbede méjì ìparí ọ̀sán ìbẹ̀rẹ̀ ọ̀sán àti ìparí ọ̀sán irun zula tá a sì lè ti kó síbẹ̀. zula fan na lẹ́yìn. zula fan sa'ad ìtumọ̀ méjì ni wọ́n fún un zálàfà máa dà rẹ̀ yẹn záyú láàmùfà lọ́dọ̀ àwọn afọ onímọ̀ èdè ó túmọ̀ sí kọ̀rùbà ma na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa. ó ń bẹ náà àwọn afọ́nimọ̀ tẹ̀síìrì tí wọ́n túmọ̀ wa zulafan mina al-layli ay wa qurbatan ila Allahi mina pé a tún súnmọ́ lọ́hùn pẹ̀lú ìrun láwọn àsìkò kan lóru èyí sọ̀látùl magrib sọ̀látùl ìṣà àti kìyàmù lẹ́yìn náfìlà kọlọ́kọ́ sínú. so méjèèjì náà ni ìfisúnmọ́lọ́hún súlàfà nínú lóga náà bìmánà jámù ní zulfatu sa'atun jámù ẹ̀ ní zulaf ó ń túmọ̀ sàá àwọn wákàtí kan bẹ́ẹ̀ náà ló sì túmọ̀ súnmọ́ nǹkan so àwa tún wípé wàzúlà fa mìnà lẹ́yìn. wàzúlà fa mìnà lẹ́yìn. a tún kí àwọn irun kan láti fi súnmọ́ lọ́hùn láwọn wákàtí kan lóru. iná lásánà ti yóò yíbẹ̀ ọba ní gbogbo ẹ̀yin tẹ́ ń kírun yín déédéé ẹ kú oríire. إن الحسنات يذهبن السيئات إن الحسنات يذهبن السيئات ọlọ́run ọba ní dájúdájú gbogbo ẹni tọ́lọ́run bá fi dáadáa rọ̀ lọ́rùn kó múra sí i gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá ní kí dáadáa kó wù ú ṣe kó sì máa rí ṣe kó tẹpẹlẹ máa. torí báwọn dáadáa tẹ rí yẹn bọ́lá ń bá fi rọ̀ yẹn lọ́rùn. innal hasanati yudhibna sayyi'at. ẹnìkan kì í máa rìn kórí ó mọ́ mi tí ò bá ti mì síbi ẹbọ àwọn dáadáa tó ń ṣe yẹn ọlọ́run á sì fi pa àwọn àìdá kọ̀ọ̀kan rẹ̀. Inna al-hasanati yudhhibna as-sayyi'at. Dájúdájú àwọn dáadáa tẹ́ ń ṣe ni yudhhibna as-sayyi'at. Yudhhibna as-sayyi'at. Àwọn dáadáa ọlọ́run a máa fi pa ìbẹ́ ẹni rẹ̀ dáadáa òun bí ẹni pò ń fún rẹ̀ ní dáṣẹ́ òun ṣe ọlọ́run ní dáadáa tẹ rí yẹn yóò ibùnà àtẹ̀yà àwọn dáadáa wọ́n máa wọ́n máa mú àìdá ẹ̀ṣẹ̀ àìdá kúrò fún yẹn níwájú ọlọ mélòó mélòó ni àwọn àìdá ní téèyàn fa ìmọ̀ kan ṣe téèyàn ò sì mọ́ láìdá gbèlè ta sí péèyàn ó tọrọ àforíjì èèyàn wá ba bẹ́ẹ̀ déwájú ọlọ́run ọlọ́run wá ń bi ni léèrè pé lámàrin òkírun lóòótọ́ ó gba àwẹ̀ ó gbélé ayé ṣe dáadáa ṣùgbọ́n àwọn èdè yìí ń kọ́ ọ àwọn eléyìí kọ òṣè báyìí òṣè báyìí òṣè báyìí òṣè báyìí jẹmọ àkílẹ yìí ó máa sọ ọlọ́wọ́ wa ní bá ah, àwọn dáadáa wọn yìí òun náà ló ṣe yóò ti hípnà sèyí la ó yà kó parí bẹ́ẹ̀ yóò bá pa gbogbo àwọn àìdán yóò bá parẹ́ ọwọ́ àmọ́ wò pé ìwùn náà ti tó ra fún ìjìká lórí ilé ọlọ́run dáadáa tó ṣeun òun láti pa àwọn àìdán rẹ̀ إن الحسنات يذهبن السيئات جماعة ẹjẹ́ ká máa ṣe dáadáa ẹjẹ́ kéèyàn ó kúndùn dáadáa ní ṣíṣe iṣẹ́ ìjọsìn mélòó là ń ṣe ìsúnmọ́ Ọlọ́run bó ti tọ́ mélòó la ní ṣùgbọ́n àwọn dáadáa tọmọnìyàn bá ń ṣe kádokun ẹbí pọ̀ ká ṣe tọrẹ àánú ká ṣàtúnṣe ká tún tó fẹ́ bàjẹ́ ká túnṣe ká ní kò kárí lérí dáadáa gbogbo àwọn hasanat àwọn dáadáa wọ̀nyí ọlọ́wọ́n bá fi máa ń bá àyàn pa àwọn ibi tọ́rọ bá kù sí ọlọ́fin máa ń bá àyàn pa rẹ̀. muhammad sallallahu alayhi wa sallam anabi ni wa asbi sayyi'ata al-hasana tamfuha anábì bụ bó o bá se nǹkan kan tó kù díẹ̀ káàtó bẹ̀rẹ̀ sí ni máa dáadáa lẹ́yìn rẹ̀ dáadáa tó ń ọlọ́run bọ̀ fi parẹ́ ọmọ kan nǹkan kan tó kù díẹ̀ káàtó bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí dùn bàbá ń kan ìforíjì ọmọ yẹn wá bẹ̀rẹ̀ sí wá ń dáadáa sí bàbá wọn dáadáa sí bàbá yẹn bẹ̀rẹ̀ sí tamuhuha dáadáa ń fi ń ṣeun ọlọ́run ti pa ẹ̀dá ètò ti ṣe tẹ́lẹ̀ wọn ọlọ́run ti bá parẹ́. àyà yìí àwọn àfáà máa ń lò púpọ̀ pé kéèyàn ó máa ṣe dáadáa kéèyàn ó máa ṣe dáadáa dáadáa tẹ́rí yẹn yudhibuna sayyi'at. innal hasanati yudhibuna sayyi'at. láyé tá a wà yìí náà. ọlọ́run ọba a máa fi dáadáa a máa bá a máa fi dáadáa ń ṣe àfibáni ti aburú dànù àtúnlẹ̀tù bẹ́ẹ̀ innal hasanati yudhibna sayyi'ah dáadáa téèyàn ń ṣe ọlọ́run ọ̀la oníbi ewu mi ìwọ náà mọ̀ pé ah, ọlọ́run lọ ni ah, ṣe àná ọlọ́run bí mo rí kọjá yìí ẹlòmíì tó bá rí bẹ̀ kọjá yóò bá bẹ́ẹ̀ lọ. torí pé dáadáa tẹ rí yẹn ọlọ́run ọba máa bá yẹn fi ti aburú sọnù. Innal hasanati yudhibna sayyi'at. Béèyàn bá ń ṣe dáadáa, béèyàn bá níbi téèyàn kù sí gẹ́gẹ́ bí tọmọnìyàn. Torí kò sẹ́ni tó pé nínú wa. Ṣùgbọ́n bí táwọn bá ní pé sí òun kò má jẹ̀bọ̀ òun kò sẹ́ni tó pé báwọn ènìyàn bá wá rí i pé dáadáa wá pọ̀ wọn á wá máa fojú fobi tá a kù sí èèyàn náà ní ẹwọ ẹwọ bí tó ti dà ẹwọ bí tó ti dà ẹwọ bí tó ti dà. أحسن إلى الناس أحسن إلى الناس تس سعدت قلوبهم أرسل إلى الناس فاستعبد قلوبهم فطالما استعبد الإنسان إنسانا فطالما استعبد الإنسان إنسانا أفعل أحسن إلى الناس máa ṣe dáadáa sáwọn èèyàn. ìlànà jẹ́ káwọn èèyàn ó mọ ọsẹ ẹlòmíín bẹ àtẹni tó kórìíra ẹ̀ dábà béèrè lọ́wọ́ ẹni tó kórìíra rẹ̀ pé kí ló mọ̀ nípa ẹ̀ lórí rẹ̀ ó yàwọ̀ yóò bọ̀ lórí ibùkún lórí ẹ̀ yàwọ̀ kò lè sọ àfi kó sọ níbi tí dáadáa yẹn hàn ní ámbélé gàzí ẹni tó bá fẹ́ràn rẹ̀ wọ́n sọ dáadáa rẹ̀ ápìn ìlànà ṣe dáadáa débẹ̀. ápìn ìlànà. that's تستعبد قلوبهم تستعبد قلوبهم Ìyá àdájí gbogbo èèyàn pátá ẹni tó mà àtẹni tó mà. تستعبد قلوبهم. Ìyá máa ṣe dáadáa débi wípé àwọn èèyàn á Ìsáàbínú qulubahum. Ìyà tó yẹ kó jẹ ọ́, ẹlòmí á sọ pé kó jẹ òun, kó má jẹ ọ́. Ìsáàbínú qulubahum. Láì ṣe kó kókùn sí wọn lọ́rùn, wọn a sì sọra wọn dẹrú fún ọ. Ìsáàbínú qulubahum. Fọ́tọ̀ lẹ́mọ̀ sábàdá فطالما استعبد الإنسان إحسانا dáadáa téèyàn bá ń ṣe làwọn èèyàn fi rí ibi téèyàn kù sí lẹ́nu ká bá tiẹ̀ sọ wọn ni kò sẹ́ni tó pe náà tí wọn náà ní tiẹ̀ dáadáa ní jẹ́ bẹ́ẹ̀ dáadáa yẹn ẹ̀sìn إن الحسنات يذهبن السيئات إن الحسنات يذهبن السيئات أوافا وما لوعي ثم بنصر نبا الجرح والتعديل أبدا وكما في الطعن صافاك تجي أفاري تجي أفاري kí gbogbo ayé mọ̀ pẹ̀lú dáadáa pẹ̀lú ìpìlẹ̀ tó mọ́ àwa ń ka síra rẹ̀ níjọ́ kan àwa aráàfíṣe kan tó sọ yẹn wá fẹ́ takò ìpìlẹ̀ kan nínú súnà àwọn àfáàní ẹnubù èyí tẹ rí yẹn ẹyọ kan nínú ọgọ́rùn-ún tó dáa ọgọ́rùn-ún tó dáa ni ká fi dájú ẹ̀ ká má fẹ̀yọ̀ kan dájú ẹ̀ torí pa pé ìpìlẹ̀ rẹ̀ mọ́ kí ni ẹ̀rí wọn yudhibana sayyi'at. ó ní pé dáadáa tó ti ṣe tó kúnlẹ̀ rẹ́gẹ́dẹ́ yìí ẹ wá rí fóńsà àṣìṣe kan ó ń bẹnu àwọn ṣàbáàbù àwọn ọ̀dọ́ lẹ́nu wọ́n lè àwọn afọ́ àbáyọ ẹ mẹ́ka rẹ̀ ó náà kó sínú bíríà àbá àbá ẹ mọ́ka tira kódà wọn ni mamu náwà ẹ mọ́ka tira rẹ Ibnu Taymiya ẹ mọ́ka tira rẹ àwọn olè wà á kò sì sí ẹni tí a bá yẹ̀wò yẹ̀wò yẹ̀wò yẹ̀wò ara dínkù díẹ̀ lára rẹ̀. bẹ́ẹ̀ bá wá dúró lórí pàdínkù díẹ̀ díẹ̀ díẹ̀ ń láàmú àwọn kò ní sẹ́ni lè kankan mọ́. dáadáa tó ní tó pọ̀ yẹn ìyẹn ti bo àìdá kan èyí tó ṣe wípé tó jù yùn lọ́gán bẹ lára tiẹ̀ áyà tí wọ́n wá máa ń lò oná ní innal hasanati yudhibna sayyi'at. innal hasanati yudhibna sayyi'at. ẹ̀dájú dáadáa tí èèyàn bá ṣe táyé mọ́ èèyàn mọ̀ a máa pa àwọn kùdìẹ̀kùdìẹ̀ èèyàn àparẹ́ níwájú ọlọ́run àparẹ́ níwájú àwọn ènìyàn àparẹ́ nínú ìwé ìtàn ẹ jẹ́ ká ṣe dáadáa ṣé wọn nìkan láyé kórìíra ni bá a dé bí wọn béèrè ń pariwo ni ah, kì í ṣe ẹni rè bàtúndé bò mí ìyẹn ah, burúkú ni wọn wá gbé ọ léèrè e ni ah, wọn bínú ọlá ni yóò gbé yẹn náà ní bínú ọlá ọ̀nà bí ọ̀nà mẹ́wàá gbogbo wọn lè ṣe yẹn rè tí kì í ṣe kí wọ́n jọ jókòó papọ̀ pé ẹja sọ bẹ́ẹ̀ ìyàtọ̀ ọkọ tó ní kálukú náà fi ń dájọ́ lé ọ lórúkọ ìṣẹ̀lẹ̀ rẹ̀ ọ̀wá náà ń bínú ọlá ọláwo náà ń bínú owó ní kó tó rẹ̀ ṣe àwọn àfọwọ́nímọ̀ tafsir wọn a máa lo àyà wípé ọ̀rọ̀ irun tọ́lọ́wọ́n bá ń bá bọ̀ yẹn ó tún wọnú ẹ̀ ayé iná hasanat ayé iná salawatil khams. yudhibna sayyi'at. èdè ó máa kírun wákàtí márùn-ún rẹ̀ déédéé lásìkò ọlọ́run a máa fi pa àwọn àtijọ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ abáyàn fi parẹ́ àwọn àfọwọ́nímọ̀ tafsir tuntun bẹ́ẹ̀ torí pọ́rọ̀ ọ̀run là ń sọ bọ̀ àníbà sọ́lá mi náà bẹ́ sọ ànábì ní àpèjúwe ẹni tí ń sàlùwàlà lẹ́ẹ̀ márùn-ún lójúmọ́ tí ń lọ mọ́sá tí ń lọ kírun ànábì ní àpèjúwe ẹ̀dá gẹ́gẹ́ bí ẹni tó ní odò níwájú sàárẹ̀ tí wàá máa wẹ̀ níbi odò lẹ́ẹ̀ márùn-ún lójúmọ́ ànábì ní ṣe ẹgbẹ́ kan ìdọ̀tí kan lè ṣẹ́kù sí lánàá àwọn sàbẹ̀ ní rárá ànábì ní bí wákàtí márùn-ún ṣe rí ẹnìkan ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ lòún lọ ilé ìjọsìn àwa ní ànílójúmọ́ ẹ̀ márùn ẹ̀yin náà gbé sínú làákàyè òun lọ máa tiẹ́ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ torí ijó èrè ló bá wa la fi máa ń béèrè wípé bẹ́ẹ̀yìn ò bá bá jàn máa jó ijó tó ti bọ́ bóòlù yóò ṣe dára ká èèyàn padà àbátẹ̀wọ́ bẹ́ẹ̀ ti wà mọ́sálásí bí ìjọba kí zuhur tí màmú bá ti kí méjì kó o tó wọlé o ti mọ̀ pé o ti jẹ méjì nù tí màmú bá sálámà ó ṣe kí ni ó dà méjì padà bó o làwọn ṣe dá tiwọn padà. Hmm. arínà ni ọpẹ́ ní fọlọ́mù. ọlọ́run ọba ní innal hasanati yudhibna as-sayyi'at. innal hasanati yudhibna as-sayyi'at. ọlọ́run ọba ní gbogbo dáadáa téèyàn bá ń ṣe téèyàn dún téèyàn bá dún nímọ̀ àwọn ibi téèyàn bá kù sí pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ àwọn nǹkan yìí á mọ bí gbogbo ẹ̀ níwájú ọlọ́run. zalika dikira li izakiri. ọlọ́lẹ́ yìí tá a sọ yẹ ya tì í mú zalika dikira. zalika dikira li zakiri. àbọ̀ ò la ṣe fẹ́ ṣe tá a ní sẹ́kù bó o la ṣe fẹ́ ṣe ọ̀kan náà àwọn àfa wa wọ́n ní kò sí bí múra béèyàn ṣe múra múra múra tó fúnrin àjò ó padà gbàgbé nǹkan à ń palẹ̀ mọ́ ìjọ kú ńjọ́ tí ikú bá dé àrùn sí kankan gbàgbé níta máa bẹ lọ ni kó má jẹ́ pé níta gbàgbé òun tó lè kó bá wa wájú ọlọ́run ṣùgbọ́n látara dáadáa bí yàn bá ti ṣe bó bá gbàgbé nǹkan mi ọlọ́run fi yún lẹ̀ tàbí sọ fún wa pé àpèjúwe dáa jẹ́ bí ẹni tó fẹ́ lọ sí umura ọwọ́ airport ó sì ní torchlight kan tó yẹ pé ọmọlẹ̀ nìyí òun àti ẹ̀nẹ́jọ́ máa ń rìn kiri ọlọ́kọ̀ sànù wa ló lè ní. àwọn wálídù mi àwọn tó bí wa ọlọ́run kó bá ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹnu wa mo ti máa gbọ́dọ̀ wọ́n ní à nàìjíríà ti sọ gbogbo wa di wọ́ṣúnáìtì tẹ̀kẹ́ wọ́ṣúnáìtì máa mú tọ́sí láìsí lọ́wọ́ nàìjíríà ti sọ gbogbo wa dàbẹ́ bàbá ti fẹ́ kọ́dà kí náà wà ó fi tọ́sí láìsí gbọ́dọ̀ wọ́n tún wá bá wa sàwọn fóònù tó níná torí kò sí nǹkan kó sàmù torchlight lọ́wọ́ àyímọ̀ ìnáde lọ lóru torchlight yẹn wá mọ́ ọ la nígbà wa ń lọ múra tẹ́fẹ́ wọnú plane ọba ní ara ah! aláàjì sí òsì wọn gbàgbé tó sílẹ̀ sí aláàjì ẹ̀ wọlé ẹ̀ sáà mọ́lẹ̀ sá ṣé wọ́n múná lọ bí ẹ̀ ń lọ ẹ̀ nígbà ẹ̀ mú lọ gan kò wúlò jẹ̀mọ́ ó gbàgbé nǹkan àti ó gbàgbé nǹkan ó gbàgbé nǹkan ṣùgbọ́n tó gbàgbé wò wọ́n ti kó padà sílé kò ní ìtumọ̀ kankan gbogbo táwọn bá gbàgbé ńgbà bá fẹ́ pàdé ọlọ́run ọlọ́run tó rí bẹ́ẹ̀ fún wa torí kò sí àgbàgbé nǹkan ẹnìkejì ńgbà tó ń lọ tó dé airport gbogbo yẹn ń tò níwájú gántà tó ti dípò ní kálukú ti fẹ́ máa bọ́ sí ibi tí wọ́n dúró sí tí wọ́n ti wọnú plane wọ́n bá kàn wọ́n ní passport yìí ń kọ́ ọ ní láàyè mo gbà orí tébù nígbà díẹ̀ tí ó jẹ̀mọ́ kò bá plane yẹn lọ kò sí nítorí ó sì kò sí nítorí ó torí. bí òkà ti ní pásítọ̀tù kò lè wọlé. jẹ́mọ́ onágbàgbé nǹkan ní táwọn ó gbàgbé ọlọ́mọdé ọ̀jẹ́ bẹ́ẹ̀ ẹ̀fọ́ tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́run ọba ní dáàlíkà lè zàkìrí. ànábì dáadáa ti pé sára tiẹ̀ ànábì ò ní lọ báwọn ẹni ibi tẹ́lẹ̀ ṣùgbọ́n torí tìyí òkun eékùn kò nà ọmọ màlúù ẹ̀ gbajúmọ̀ dáadáa dúnnímọ̀ anabi sallallahu alayhi wa alayhi wa sallam ìgbà tí wọ́n bi anabi léèrè pé àwọn ẹsẹ olóore wo ló dáa jù anabi ní àdúwà mu èyí tó yàn bá dúnnímọ̀ dáadáa wàyẹn kọ́là kọ́dà kó mọ níwọ̀n dundun ni ma àyè mọ̀ ọ́ mọ dáadáa dundun ni ma náà ni. wọ́n ti bẹ̀rẹ̀ فإن الله لا يضيع أجر المحسنين ọlọ́run ọba wa ní rẹ̀ ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ọba ọba tó dá wa ní ọba tó rí núròde ní jẹ̀mọ́ bá a ṣe sọ wẹ́rẹ́ òun kò rọrùn bẹ́ẹ̀ o kéèyàn máa ṣe dáadáa torí gbogbo ohun tí ò ní fẹ́ jẹ́ ó máa ṣe dáadáa láyé ó máa darí yọ. ànábì ọlọ́run wa ní wasbir gbogbo ẹni tí ó ṣe dáadáa ó ṣe sùúrù gbogbo ẹni tí ó ṣe dáadáa yóò ní tẹ̀mọ́ra gbogbo ẹnikẹ́ni tí ó ṣe dáadáa yóò lámójú kúrò. náà torí pé dájúdájú ọlọ́run kì í rá àwọn ẹni re láre ò mọ́ ọlọ́mọ o kò ní ra láre o. kódà ká yé má má fún ọ ọlọ́run ní rẹ̀sán rẹ láti ṣùgbọ́n ṣe sùúrù lóyìn ò bá lè ṣe sùúrù èèyàn ní rírà dáṣe ó dìjú dijú ọmọ ṣe dáadáa bí ẹni wípé o bí ẹni kò ní dọ̀là bó ṣe máa ṣe dáadáa ọ wọ́n wàá tún di etí rẹ. torí pé tó o bá yẹ etí rẹ lẹ̀ torí pé ká ń yàn èèmú ló gbọ́ o. àwọn yẹn sọ̀rọ̀ ta ló mọ̀ pílẹ̀ owó tí ó fún yàn kẹ́ ta mọ̀ pílẹ̀ ó ti gbà tán o ńgbọ́ gbà tán tó nà tán ta ń tiẹ̀ mọ̀ pílẹ̀ owó tó fún onítọ̀ Imam Shafi rahimahullah wọ́n wo àwọn èèyàn títí títí títí títí wọ́n wá ní ìdájárọ̀ hajj masawihihum. فؤادي صبرت على الإساءة وانطويت إذا جرحت مساويهم فؤادي صبرت على الإساءة وانطويت صبرت على الإساءة وانطويت. Ibi tá a ti yà sí bẹ́ẹ̀ ni bọ́lá ọba ní wá síbí kókó ọ̀rọ̀ ni gbogbo ẹni tí ó ṣe dáadáa láyé bẹ́ẹ̀ ti rẹ̀ gbẹ̀sán lọ́dọ̀ lọ ẹ̀yin ò ṣe sùúrù bẹ́ẹ̀ yóò bá lọ mú sùúrù mọ òní rí ṣe dalẹ̀ imam shafi rahimahullah òní ìdájárọ̀ masáwì fuadi tí àìdá àwọn ẹni tí mo kó lọ́kàn àwọn tí mo pàtàkì ju ara tèmi gan lọ tí wọ́n bá ń bẹ̀rẹ̀ sí ní fi àìdá tí wọ́n dọ́gbẹ́ sí mi lẹ́nu. Sọ̀bàrítù àlàyé-ìgbà àti wà ń tọ̀wà ètò. Sọ̀bàrítù àlàyé ní pé èmi ò ní wo àìdá tí wọn o. Sọ̀bàrítù àlàyé-ìgbà èmi ò ṣe sùúrù. Lórí àìdá tí wọ́n ń ṣe é sí mi wà ń tọ̀wà ètò màá wá rọ pọ́jọ́pọ́jọ́ bí ẹni tí ò mọ̀ nǹkan kan. Bí ẹni tí ò mọ̀ nǹkan kan torí pé mo mọ fídé mi lọ mo sì mọ pé mi ì ṣe nítorí tiwọn. Dàbùtú ilé ìmú tọ́lì kọlù àyà dání ìlà sẹ̀mìrì túwà láàárọ̀ àìtù. Dání ìlà sẹ̀mìrì túwà láàárọ̀ àìtù. Wọ́n ṣàfihì, wọ́n ní dàbùtú ilé ìmú tọ́lì kọlù àyà àwọn tí wọ́n ń ta ẹ̀dá yẹn ń tún lọ máa bá wọn lẹ́ni tó ti dúkà. kọ́lùkọ́lù máa ha ìyá. gbogbo ohun tí wọ́n sọ tán ti bá tún dọ́dọ̀ wọn bí ẹni pé ìgbọ́ nǹkan kan ni ká. káàdì ìlà sẹ́mìrì tó wà láàárọ̀ àìtó. káàdì ìlà sẹ́mìrì tó wà láàárọ̀ àìtó. ó máa bá wọn lò bí ẹni pé káàdì ìlà sẹ́mìrì tó wà láàárọ̀ àìtó bí ẹni pé ìgbọ́ nǹkan kan wọ́n láàárọ̀ ayé yẹn ni pé mi rí nǹkan kan nítorí pé kí n ṣe ṣe má gbọ́ kí n gbọ́ kí n ṣe bẹ́ẹ̀ ni pé mi gbọ́ kí n rí kí n ṣe bẹ́ẹ̀ ni pé mi rí òun ló lè jẹ́ kí ẹ̀mí dáadáa mi ó gùn ṣùgbọ́n tí mo bá ti ń rí tí mo ń mu mọ́wọ́ tí mo bá ti ń gbọ́ tí mo ń mu mọ́wọ́ tí mo fi ń wùwà òun ní ṣe dáadáa máa. كاني لا سمعت ولا رأيت كاني لا سمعت ولا رأيت ẹnìkan ò ní ṣe dáadáa ní ìtorí tọ́ àfi ṣe sùúrù ó ṣe sùúrù ni ọfẹ́ dáa síyàwó rẹ̀ ó ṣe sùúrù gbogbo dáadáa tó ṣe ìjọ kan ní ọ̀rọ̀ bí ṣògbẹ́ dà ẹ̀yin náà mọ̀ nípa ẹ̀yin lọ́kọ̀ ọkọ̀ mi ní yé ni a. ọkọ ọkọ ọkùnrin àwọn wà tèmi náà má wo tiẹ̀ ń wo bàbá tó jáde tó bá ara nǹkan bọ̀ yọ gbà o ọlọ́run ọba ni wọ́n bí ìrẹ́ wọ́n bí pẹ́ni ó

kó mú wa dúró lórí dáadáa kó bá wa tún àníyàn wa ṣe lórí dáadáa kó fi dáadáa wa bá wa fi túbi tá a kù ṣe níwájú ẹ̀ rahmatu ya rahman rahimin wa sallallahu ala nabiyyina muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àkọ́kọ́ owó mọ́ṣáláṣí ìdásítọ̀ ọlọ́run nípa iṣẹ́ mọ́ṣáláṣí wa tí ó ń lọ lọ́wọ́ adọ́lọ́run tóbi rẹ̀ ọlọ́mọṣẹ́ bá wa ṣe o ọlọ́run ni a kó sí lọ́dọ̀ oníṣìmọ́ báyà ṣe owó tá a bùkátà owó tó pọ̀ ni a sọ fún akóyà ní ti fifteen million ó pọ̀ lójú ẹ̀dá ṣùgbọ́n kéré lọ́dọ̀ ọlọ́run a sì tọrọ lọ́dọ̀ ẹ̀dá ọ̀dọ̀ ọlọ́run la ti ń tọrọ ó ní òfin tí pọ̀ lójú tiwa náà bọ́lá wọn bá sì lóhùn ọ ni ó sọ̀kalẹ̀ wá sínú yàrá rẹ̀ àwọn èèyàn kan náà ni ó lò abẹ́ wa kó lo èmi àti ẹ ní sábàbí dáadáa Darus Sunnah Islamic Foundation Mosque zero five one nine nine three four four five nine GT Bank zero five one nine nine three four four five nine GT Bank kọlọ̀nkì kò bọ̀ wá láti rí ní àná àti bí àwọn ọjọ́ mélòó sẹ́yìn a sọ̀rọ̀ nípa ọmọ ìyá wa tí wọ́n ní accident tí à ń gbowó fún un láti ṣètọ́jú wọn ẹni tẹ̀rẹ̀ èjì tẹ̀rẹ̀ abùkátà two hundred and fifty thousand owó tí ọlọ́run ní kó ti wọlé báyìí àti ní one hundred and eighty thousand àti rí bọ́lá ti máa ń ṣe nù. ìyẹ̀wé ká sọ pé ẹnìkan sọ ní ògbé kalẹ̀ ìwà náà làwọn àlejò náà. èmi ti rí èmi ti rí tó bá wọn náà kò ní o bó bá yìí ti pé àdàlù wà nígbà mọ́ èyí wọn náà bá fi kún wọn náà fi tiẹ̀ kún owó tó kù nísìnyí kò ju seventy thousand lọ́mọ abẹ́ Allah abu ten thousand tí mo sọ ti sí ma abẹ́ Allah subhanahu wa kí ó mọ́ṣẹ́ ìbá fún ọmọ yàwá náà ní àlàáfíà kó lo eléyìí ní sábàbí àlàáfíà fún ẹnì kọ̀ọ̀kan náà ọlọ́run dákun náà gúnlẹ̀ o gbogbo ọ̀nà tí ó fi máa ń da irú gúnlẹ̀ tí wọ́n báyìí tí wa ń o mọ́ dá wa gúnlẹ̀ nínú o dá wa gúnlẹ̀ nínú òríran dá wa gúnlẹ̀ ní gbogbo eríkèéríkèé ara wa صلى الله على نبينا محمد صلى الله عليه وسلم